orin dáfídì orí kẹrìnléláàádọ́ta ọlọ́run gbà mí nípa orúkọ rẹ sì ṣe ìdájọ́ mi nípa agbára rẹ gbọ́ àdúrà mi ọlọ́run fi etí sí ọ̀rọ̀ ẹnu mi nítorí tí àwọn àlejò dìde sí mi àwọn anilára sì ń wá ọkàn mi wọn kò ka ọlọ́run sílé ojú wọn kíyèsí ọlọ́run lé olùrànlọ́wọ́ mi olúwa wà pẹ̀lú àwọn tí ó gbé ọkàn mi dúró yóò sì fi ibi san fún àwọn ọ̀tá mi ké wọn kúrò nínú òtítọ́ rẹ èmi ó rúbọ àtinúwá sí olúwa èmi ó yin orúkọ rẹ nítorí tí ó dára nítorí ó ti yọ mí kúrò nínú ìṣẹ́ gbogbo ojú mi sì rí ìfẹ́ rẹ lára àwọn ọ̀tá mi